tí ń gẹ̀ fún muhammadu sallallahu alayhi wa sallam ètò adabu duniya wa din tí ó ṣe àkójọpọ̀ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn islam èyí tí a fi ṣe ayé eré tí a sì fi rí ọ̀run wọ̀ èyí tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo rọjí olùdásílẹ̀ alimadina center ilé tí ó wà ní pápá abẹ́dẹ ní ìlú ògbómọ̀ṣọ́ ń bí tí wọ́n ti máa ń dánilẹ́kọ̀ọ́ nípa adabu duniya wa din wọ́n tún ti wà ní orí ètò ní èní láti bá a tẹ̀síwájú. muhammad ibn abdillah wàhálà alihi wa sàḥbihi wa man wàhálà wa bàd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tọrọ máa níyàn àníyàn lédè lárúbáwá òun náà ni alqasd àdìsọ́kàn ṣùgbọ́n nínú ṣẹ̀ríyà òun náà ni al-azmu ala fi'l at-ta'ati taqarruban ila Allah azza wa jal ká ní ìpinnu ọkàn láti ṣe ọ̀kan nínú àwọn iṣẹ́ yìí tí ọlọ́run ọba fi pa wá láṣẹ tó ní í ṣe pẹ̀lú ìtẹ̀lé tọlọ́run ìtẹ̀lé tànábì pẹ̀lú àdìsọ́kàn pé a fẹ́ ṣe bẹ́ẹ̀ láti fi wá ti súnmọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí ni àníyàn àníyàn ó pàtàkì púpọ̀ nínú gbogbo sẹ́tìyàn bá ń ṣe tó ní í ṣe pẹ̀lú ìjọsìn nítorí pé òfóòtú fẹ́ẹ̀tò tó bá ń tẹ́ lásán iná ní gbogbo ohun téèyàn bá ń ṣe níjọsìn máa já sí nígbà tí a bá ti yọ wá àníyàn kò ń bẹ̀. bẹ́ẹ̀ sì ni gẹ́gẹ́ bí alimami Ibn al-Qayyim rahimahullah bá ń ti ṣe sọ wọ́n ló ṣòro púpọ̀ láti ya èèyàn ya àníyàn nínú gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe nítorí pé àníyàn ní í ṣe pẹ̀lú ní téèyàn dì sọ́kàn gbà lérò pẹ̀lú ní fẹ́ ṣe èròǹgbà sì máa síwájú iṣẹ́ àdìsọ́kàn òun ní léwájú tí wá ní àdìsọ́kàn àti ṣe nǹkan kan bẹ tó ṣe pé òun ò lè dá wà òun pẹ̀lú àníyàn náà ni wọ́n á máa jọ rìn òun náà ni al-ikhlas ṣíṣe àfọ̀mọ́ àjọsìn fún Allah ẹnikẹ́ni tí ó bá ṣe àfọ̀mọ́ àjọsìn rẹ̀ fún Allah tí ó jẹ́ pé ń ṣe ní sẹ̀sìn yẹn nítorí ti Allah kò ṣe nítorí kárí mi kò ṣàṣe hàn kò ṣàṣe gbọ́ ni ń ṣe ni láti fi wá dáadáa tí ń bẹ lọ́dọ̀ Allah ó ń ṣe ni láti fi jẹ́ni tí ó là kúrò nínú aburú tí ń bẹ lọ́dọ̀ Allah àníyàn torí tọ́lọ́ ni mò ń ṣe ń ṣe yìí kò lè dá dúró láì jẹ́pọ̀ pẹ̀lú àníyàn ìyẹn al-ikhlas abáníyàn rìn al-ikhlas torí ẹ̀ làwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà ẹ sọ pé láàrin àníyá àti al-ikhlas àjọṣepọ̀ kan bẹ láàrin wọn wọ́n ń pè ní alaqatul umumi wal khusus yẹn ni pé gbogbo ikhlas àníyàn ní máa bá rìn ṣùgbọ́n àníyàn lè dá wà. láì kò sí ìkíláàsù pẹ̀lú ẹ̀ a máa ń wí eléyìí ní èdè ẹ̀kọ́ wípé kullu ìkíláàsù nìyà wa laysat kullu nìyàtin ìkíláàsù torí tí pàtàkì tí al-ìkíláàsù tó pàtàkì ká ṣẹ̀sìn ká ṣàfọ̀mọ́ rẹ̀ fún Allah. kọ́ ọmọ yìí ọkàn rẹ wò pé ní tí mo fẹ́ ṣe yìí ṣé Allah ni mo ṣe fẹ́ ṣe é àbí kárí mi ló jọba ló jókòó sínú ẹ̀mí mi tí mo fi fẹ́ dáwọ́lé iṣẹ́ yìí mo fẹ́ káwọn èèyàn rí kán gbósù bàràbàǹdò fún mi ṣé ní tó wà nú ẹ̀mí mi mo fẹ́ kí ayọ́ gbọ́ kọ́ràn án mà kán fọ́ rere nípa mi ṣé ní ló wà nú ẹ̀mí mi tí mo fi fẹ́ ṣiṣẹ́ yìí ó pàtàkì púpọ̀ pé kóníkálukú kó máa yẹra rẹ̀ wò bẹ́ẹ̀ nítorí pé gbogbo wa náà pátá là ń gbìyànjú gbogbo wa pátá náà là ń ṣe iṣẹ́ ìjọsìn tá a bá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kì í ṣe gbogbo àwa tá à ń gbìyànjú tá à ń ṣiṣẹ́ ìjọsìn ní ẹ̀sìn wa máa jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah nítorí pé a ti rí pé o ṣe sọ́lẹ́ a a sì rí pé o ṣe sọ́yàm a rí pé o yọ a rí pé o ṣe hajj. a sì rí pé tó ṣe wípé ọ máa ń fi gbogbo ògbà fẹ́ mójútó ìmọ́tótó ara rẹ nípa akọ ọbẹ̀ nínú àlùwàdà. a sì rí pé ọ máa ń dodo ọ máa ń ẹni láti ṣe dáadáa ó sì máa ń kọ ìbàjẹ́ fọ́mọnìyàn òun tiẹ̀ máa ń gbìyànjú láti jagun sójú ọ̀nà kí aburú ọ̀ráyè jókòó tẹ́ ní sáàárín àwọn èèyàn. gbogbo ọ̀nà lọ́ọ́ máa gbà láti sánà kí dáadáa kọ́ra ìjókòó sáàrin wa gbogbo àwọn ṣe dáadáa dáadáa tó ń ṣe yìí tó ń ṣe nítorí Allahu tó lẹ́sàn ni àbó ń ṣe nítorí ọmọ èèyàn tí ò ní nǹkan kan tí fi sànyà eléyìí pàtàkì náà lọ́lọ́run ẹlẹ́dàá ṣe sọ nínú karùn-ún ọlọ́ni إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة Ọlọ́run ni a ò pa wọ́n láṣẹ pẹ̀lú nǹkan kan kìí sẹ̀yìn àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam nìkan láti ìjọ tí ọlọ́run ọba ti ń ṣẹ̀dá àwọn ẹrú ẹ̀ títí tó fi dórí àwa àjọ ọ̀gbẹ̀yìn ọlọ́run ọba òfin kankan pẹ́ni kankan láṣẹ. pé ẹ máa dáko fún mi ẹ máa bá mi sin adìẹ ẹ máa bá mi sin ewúrẹ́ ẹ máa bá mi ṣe káràkátà kẹ ẹ máa kówó fún mi a'udhu billah ọlọ́run bò fi gbogbo nǹkan yìí kò fi pa wá lásẹ̀ kókó nǹkan ẹyọ kan eléyìí tọ́lọ́run bá fi gbogbo èèyàn pátákà fà òun náà ni nǹkan ẹyọ kan tá fi mukhlasina lahud-din kẹ́sì máa ṣàfọ̀ mẹ́sìn yìí fún un. ẹ má ṣe gbé ní tọ́jẹ́ ti Allahu lọ bẹ́ẹ̀ lómi ẹ má ṣe bá awórogún nínú ìjọsìn ẹ ti mọ̀ pọ́lọ́wọ́n ọba ló dá yín ó nìkan ṣoṣo náà lọ́sẹ̀ dá yín kò ní alátìlẹyìn olùrànilọ́wọ́ abánimúgbálọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fúnni ní ìgbà tí ń ṣẹ̀dá yín ètí rí ó fi wá jẹ́ pé ńgbà tó bá kan kẹ́ ẹ sojúṣe yín lágbọ́n ti Allah ẹ máa wá dalúrú papọ̀ mọ́sápà ẹ máa wá fà wọn kan fún Allah mukhlisina lahu ddin kẹ́ ẹ ṣe àfọ̀mẹ́sìn yín fún Allah kò sí èyí tó kéré nínú ìjọsìn kò sì séyìí tó tóbi nínú rẹ̀ eléyìí tí ààyè ti gbà wá láti máa wá pín in láàrin ọlọ́run àtẹlòmíì lópin ìgbà téèyàn fẹ́ wọná rọrùn mukhlisina lahuddin ẹ ṣàfọ̀mọ́ àjọsìn yín fún Allah inú ọkàn láti ma ìyàtọ̀ láàrin ẹni tí ń ṣe kárí mi àti ẹni tí ń ṣẹ̀sìn nítorí Allah ọkàn ni ó ṣàfihàn ẹni tí ń ṣẹ̀sìn tiẹ̀ nítorí ti Allah àti ẹni tó ṣe wípé àṣehàn àṣegbọ́ ni ìní nǹkan ti ń bẹ́ẹ̀ nù gbáàyà tiẹ̀ ẹni ó fẹ́ kọ́lọ̀ ń tẹ́wọ́ gbẹ̀sìn òun àtẹni tó fẹ́ tara rẹ̀ gba òṣùbàrà bàǹdù lọ́dọ̀ mi yàn ọkàn náà ni ó ṣe ìpínyà eléyìí là ń pè ní al-ikhlas kásáfọ̀ máa fún Allah ẹni ó bá ní al-ikhlas òun gangan ní jọ́sìn fún Allah ẹni ò bá ní al-ikhlas ntọ́ dájú sáká òun náà ní pé àṣegbára gbóná àṣedànù òun náà ni gbogbo òjọ́sìn wọn máa já sí. mukhlisin lahud-din bí kẹ́ ẹ máa ṣe àfọ̀mẹ́sìn fún Allahu lónìkan hunafa kẹ́ ẹ sì fi àwọn ọ̀nà eléyìí tọ́lọ́ tó ní í ṣe pẹ̀lú ìṣẹ́bọsọ́lọ̀ kẹ́ ẹ pátì kẹ́ ẹ wá mórílé ojú ọ̀nà eléyìí tó là tó ní í ṣe pẹ̀lú pọ́lọ̀ nìkan lẹ́ẹ̀máa kọjá pé ńlẹ́ẹ̀mú pàn fi pa wá láṣẹ nù wa yuqimus a sì tún pa wọn láṣẹ kí wọn máa gbé sọ láti dúró ọ̀sọ̀lẹ́tù tọ́lá ń fi pa wá láṣẹ tọ́jẹ́ pé àkókò márùn làwa kì í máa sórí wa nìkan ló ti bẹ̀rẹ̀ sọ̀dáàtù ti wà láti ìjọ́ tọ́lá ti ní káwọn ẹrú ọlọ́run máa sin òun bó tilẹ̀ jẹ́ wípé ìyàtọ̀ lè wà láàrin òǹkà ayé sọ̀lẹ́ tọ́lọ̀ ńlá bọ̀ àwọn aṣíwájú tiwa lọ́rùn ìyàtọ̀ tún lè wà láàrin ọ̀nà tọ́lọ́run ọba kọ́ wípé káwọn máa ṣe sọ́láàtì wọn sírú ọ̀nà tọ́lọ́run ọba fi pa wá láṣẹ ká máa ṣe sọ́láàtì tiwa bó tilẹ̀ jẹ́ wípé àwọn nǹkan kan ń bẹ tí àwọn sọ́láàtì tiwa àti tiwọn fi jọra wọn gẹ́gẹ́ bí ọlọ́run ẹlẹ́dàá wa bó ti ṣe sọ nípa àyà Ànábì Ìsá Maryamu alayhi salam tọ́lọ́ ní yá Maryamu qunuti li rabbiki wasjudi warkaci maca rakici ìwà mariam dúró dúró lórí ipò ńsìn ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ dúró lẹ́ni tí ń sin ọlọ́run ọba kó o sì tún jẹ́ni tó ṣe wípé yóò máa forí kanlẹ̀ fún Allah kó o sì jẹ́ni tí yóò máa ṣe rùkúù kó o máa tẹ̀ pẹ̀lú àwọn ẹni tí ń ṣe rùkúù táwọn náà ń tẹ̀ fún Allah àrí kunut kunut ń bẹnu sọláàtì tiwa àwa náà máa dúró láti dúró ṣẹ̀sìn fún Allah sujud àtúnrí nínú sọláàtì tọ́lọ ní kí Maryamu ó máa ṣe ìforíkalẹ̀ ìforíkalẹ̀ méjì méjì láàmà pé ń bẹnu rákà kọ̀ọ̀kan nínú àwọn sọláàtì tá a ṣe warka'i ma'a raki'i ti máa rúkú pẹ̀lú àwọn ẹni tí rúkú inú sọláàtì wa ní rùkúrù tún wà gbogbo eléyìí ń ṣàfihàn wípé ó ṣeé ṣe kí òǹkà ayé sọláàtì tí wọ́n yàtọ̀ sí tiwa ó sì tún ṣeé ṣe bákan náà kí ọ̀nà tọ́lọ́ wọn bá pa wọ́n láṣẹ kí wọ́n máa gbé sọláàtì tí wọ́n gbà kó yàtọ̀ sí tiwa ṣùgbọ́n àwọn nǹkan bẹ tó ṣe pé sọláàtì tiwa àti tiwọn fi jọra wọn gẹ́gẹ́ bí àyà yìí ti ṣe tọ́ka sí rùkúrù àwa náà ní rúkú ó tọ́ka sí foríkalẹ̀ ìforíkalẹ̀ ń bẹ nù sọ̀láàtì tiwa náà ó tún tọ́ka sí kùnút ìdúróṣẹ́sì ìdúróṣẹ́sì náà tún bẹ nínú sọ̀láàtì tiwa náà torí ẹ̀ wa yuqimu sọ̀láàtì wa yu'tu zakat àti kí wọ́n máa yọ zakat ká máa yọ zakat kì í ṣe nǹkan tó ṣe pé a ṣe àdáyanrí rẹ̀ fún ìjọ tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nìkan yàtọ̀ sáwọn ẹni tó síwájú ẹ̀ gbogbo wa pátá korongodo náà lọ́lọ́wọ́n bá fi zakati ló tún fi pa aláṣẹ gẹ́gẹ́ bí anabi isa aleyhi salam bó ti ṣe sọ nígbà kékeré rẹ̀ nígbà tí ìyá rẹ̀ gbé wá báwọn èèyàn rẹ̀ tí wọ́n ń pè bolo ti rọ́mà ìwọ́tọ̀ lọ́kọ ṣáájú a bàbá rẹ̀ a bàbá rẹ̀ léèyàn abú a ìyá rẹ̀ lálágbèrè panṣágà táwa lọ fi ti ẹjọ́. E mọ̀ríyàmù aleyhi salam ó tọ́ka sọ́mọ rẹ̀ anabi Isa gẹ́gẹ́ bí àdéhùn eléyìí tóun àti ìyá rẹ̀ tí wọ́n ti jọ ní lórí wípé àìbá àmà tó o bá ṣalábàápàdé èèyàn kan nínú àwọn èèyàn tán bi ọ́ léèrè nípa mi pé bolo ti rí mi sọ fún wa wípé o ti ṣe ìlérí ìkẹnuró fún Allahu Rabbul Alamin. wípé ìwọ ò ní bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀ lónìí yìí báyìí ò ní bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀ so ọ wá tọ́ka sí anabi Isa ó ní kí wọ́n máa bi léèrè àwọn wá ń wojú ara wọn pé ń tí nǹkan bá ń ṣe nǹkan kan ò sá wa sẹ́rù àwọn ọmọ tí wọ́n máa bi léèrè nú lé tiyín ṣùgbọ́n anabi ọmọ rọ̀ sọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé anabi tọ́lọ̀ ń fún lọ́rọ̀ sọ láti kéékèèké wọn ọlọ́run fún wọn lọ́rọ̀ sọ láti kéékèèké wọn. gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ pé Ibn Jurayj bákan náà ọmọ tó ṣe pé ń bẹ ní ibi tí ìyàwó ọlọ́lá Misr tó ti ń wá Nabi Yusuf alayhi salam kọ́bọ̀ ń ṣe zina nínú àwọn ọmọ kéékèèké tọ́lọ̀ ń fún lọ́rọ̀ sọ láti kéékèèké ńgbà wọn wà lórí ìtẹ́nu. anabi isa na jọ kan nínú wa anabi isa nínú ọ̀rọ̀ tó sọ wa awsani bis salati waz zakah ọlọ́run pa mí láṣẹ pé ti mo délé kí n ma se sọlẹ́ kí n sì zakat kí n máa ṣe sọlẹ́ kí n esi máa yọ zakat wa ni tó dúró pin nínú a rí i pé ọlọ́run wa ó fi hàn wá pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò pa wọn láṣẹ kankan nínú àwọn tírà tó sọ̀kalẹ̀ fún wa kò sì fi nǹkan kan pa wọn láṣẹ lórí ahọ́n àwọn aránṣẹ́ tọ́lọ́run ọba rán sí wọn ju wípé kí wọ́n máa ṣàfọ̀mọ́ àjọsìn fún Allahu Rabbul Alamin lọ eléyìí náà ni tọ́lọ́run fi pa wá náà láṣẹ àwa tá a dé ní àkókò ànábì gbẹ̀yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó fi hàn wá nínú àyà yìí kan náà ìpè nu ta tún fi pa wọn láṣẹ náà ni kí wọ́n ṣọ́ra yẹra fún ìṣẹ́bọ sọ́lọ̀ wọn bá wọn ò fi nǹkan kan sorogún sọ́lọ̀ nínú ìjọsìn nítorí pé ẹni tó bá fẹ́ soríire ọlọ́run ẹlẹ́dàá wa nìkan ni wọ́n máa sìn kò ní í sìn nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ nítorí pé ọlọ́run lọ́la àlùjánnà tó ń fẹ́ lọ́dọ̀ òun náà ló sì níná eléyìí tí ó wọ̀ láti wọ̀ tọ́ǹbà ń wá ń fẹ́ láti jẹ́ni tí ó ṣalábàápàdé dáadáa tó fojúsùn lọ́dọ̀ Ọlọ́run kí aburú àyè tí ò dáa tó ọ̀fẹ́ wọ̀ kọ́ má jẹ́ tiẹ̀ a gbọ́dọ̀ àjọsìn fọlọ́ ó sì gbọ́dọ̀ sá tẹfẹtẹfẹ kúrò níbi gbogbo ìṣẹbọsọlọ gbogbo àǹdalúrú papọ̀ mọ́sápà nínú ẹ̀sìn kò gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ wá gbogbo àmà pé nǹkan mí ìyàtọ̀ sí Allah nítorí pé ọ̀pọ̀ àìmọye lórúkọ ọpọlọ ńlá ń sìn iná lọ jẹ́ pé wọ́n ti fagbọn ọlọ́run ọba yà nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ọba ni wọ́n ń pè àbí kí ni wọ́n rò pé ń bẹ́ẹ̀ nù ọ̀fọ̀ sọ́lọ̀ náà ni wọ́n máa fọ̀fọ̀ pè kí ni wọ́n rò pé ń bẹ́ẹ̀ nù àyájọ́ sọ́lọ̀ náà ni wọ́n máa fi pè kí ló rò pé ń bẹ nínú ògèdè àwísẹ̀ àfọ̀sẹ́ sọ́lọ̀ náà wọ́n máa fi gbogbo àwọn eléyìí náà pè. ṣebí wọn náà mà dájú ipe lórúkọ pẹ̀lú mi ń ṣàdúà ńṣe ní ṣẹbọ sọlọ wọn bá bọyọ mà àbí ọmà nígbà tá à ń bá ń pe àwọn orúkọ kan tí ò sí nínú àwọn orúkọ tá à ń pe Ọlọ́run láwọn orúkọ tó ṣe wípé sorúkọ dájú ni pé nǹkan mìíràn ọ̀dẹni tó sẹ̀bọ̀ sí Allahu Rabbul Alamin bí kò máa pé kíní kan ya èlò àdàdà bíìlù sàdàdà bíìlù àti gbogbo àwọn bíìlù bíìlù bíìlù báwọn ò ti ń sẹ̀bọ̀ sọ́lọ̀ wọn bá ó wá ní ẹ nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwọn ni àwọn màláìka ni bí àbáwọn ànábì ọlọ́run ó kúkú pé ní tó ń ṣe lórúkọ tí ń jẹ́ pàápàá kó o lè bá a tètè múra láti sá fún un tí ọ̀dà wọ́n ti ṣẹbọ sọ́lọ̀ wọn bá nìyẹn sọ́lọ̀ wọn ni rọ̀háníà tó fi jẹ́ pé rọ̀háníà ni wọ́n ń pè yàtọ̀ sí Allah wa qala rabbukum ud'uni astajib lakum olúwa yín ó ní ẹ máa pè mí bẹ́ẹ̀ bá ti pè mí wọ́n máa jẹ́ yín tẹ́ ẹ bá ti pè mí wọ́n máa jẹ́ yín. ولله الأسماء الحسنى فادعوه بها tọ́lọ́wọ́n bá nìkan làwọn orúkọ tó rẹwà jù torí náà ẹ máa fi wọ́n pe allah àwọn orúkọ allah wọ́n hàn dáadáa nínú alukur'an wọ́n pọ̀ jantirẹrẹ nínú sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sì jẹ́ pé àwọn orúkọ ọlọ́run ọba yóò wù ọ́ láti fi máa pọ̀ ọlọ́run àwọn èyí tó fi pera rẹ̀ nínú alukurani kọjọ́ lójú láti fi pe ọlọ́run àwọn orúkọ kan tí ò nítumọ̀ ó kọ àǹjànú lọ́ọ́ máa wá pè ló kọ pòǹpẹ́ Allah tó bá síbẹ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ ọlọ́run ọba ní wallahu alladhi la ilaha illa hu alimul ghaybi wash shahada huwa ar rahim. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم إذا جاء قرديه nínú àwọn abọ́lọ̀ ti ṣe fi àwọn orúkọ rẹ̀ máa wá nínú alukur'ani alukur'ani tó ṣe pé nínú rẹ̀ náà la tún ti rí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ti ń sọ fún wa pọ̀ nìkan ló ń ní àwọn orúkọ tó rẹwà jù àwọn orúkọ tó rẹwà jù yìí ni kẹ́ ẹ máa fi pé òun kì í wá ṣe pé àwa ló máa gba orúkọ kórúkọ kan tí èsì ti Allahu a máa wá pe orúkọ yìí lérò páńpẹ́ Allahu nítorí pé ẹni bá ṣe bẹ́ẹ̀ ó ti ń fi ẹ̀sọ́ ṣẹbọ́ sọ́lọ́ wọn bá nìyẹn téèyàn bá sì fẹ̀sọ̀ ṣẹbọ sọ́lọ́run tó kú lórí bẹ́ẹ̀ yóò fẹ̀sọ̀ wọná jahannam kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ mọ̀ lọ ṣẹbọ. akramakumullah nínú hadithi kan eléyìí tí imaamu ahmed rahimahulahu ta'ala tó gbé jáde nínú musnad rẹ̀ hadithi yẹn ó ṣe àkójọpọ̀ àdúrà eléyìí tó lọ́wọ́ máa fi gbé ìdààmú àti ìpájú tó fi máa ń gbé kúrò fún ẹrú ọlọ́run ọba eléyìí tánàbí sallallahu alayhi wa alihi wa sallam tó léèyàn ò lè fi àdúrà yẹn kéèyàn fi bẹ́ lọ́n àfi kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó bá yẹn gbé ìpọ́njú àti ìdààmú tí bá ń bẹ pẹ̀lú èèyàn kú. àdúrà tó ní allahumma inni abduka ibnu abdika ibnu amatika nasiyati biyadik maadin fiya hukmuk cadlan fiya qadaa'uk. أسألك بكل اسم هو لك huwalek به نفسك aw أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي أجواي سبحان الله ما نبي تسوي جلناني يعني باو عنو قاجو wà nù باو عنو دامو الهي لبا fi lè lo ba تين يبا في للو ba ọlọ́run ọbó tara rẹ̀ yóò bá yẹn sípayà ìdààmú àti ìpájú ìṣòro àti wàhálà eléyìí tí ń bẹ ní iwájú èèyàn kí wọ́n á làdúrà yìí kó sínú as'aluka bi kulli ismin huwa lak mò ń tọrọ lọ́dọ̀ ọwọ́ ọlọ́run pẹ̀lú gbogbo orúkọ tí í ṣe ti ìwọ ọlọ́run sammayta bihi nafsak eléyìí tó fi sọ́ra rẹ̀ aw anzaltahu fi kitabik abọ́ sọ̀kalẹ̀ nínú tírà rẹ̀ kan aw allamtahu ahadan min khalqik abófin mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ tẹ́lómi ọ̀mà yàtọ̀ sóun nìkan aw ista'tharta bihi fi ilmi al-ghaybi 'indak àbíwọ̀ nìkan ló tiẹ̀ dáàmà nínú ìmọ̀ àkọ́kọ́ tí ń bẹ lọ́dọ̀ wọ́ ọlọ́run ẹnìkan kan ọ̀ma jù wọ́ ọlọ́run ọba lọ. torí ẹ kọ́ wá sí alukurani alápọ̀nlé ní ìtútù ọkàn mi kó o sì fi gbé ìdààmú àti ìpọ́njú tí ń bẹ níwájú mi kúrò anabi sallallahu alayhi wa sallam ní èèyàn ní ìsì àdúrà yìí o láti dojúkọ ìpájú àfikún náà bó gbé kó fún yà wàhálà ni àìrẹ́dọ̀fi lórí òróǹro ni àfikún náà bó mú kó fún yà ẹ wo àdúrà yẹn bó ti ṣe ga tó ó ní í ṣe pẹ̀lú wípé gbogbo ní tí bá sorúkọ ọlọ́ èyí tá a mà èyí tá a mà èyí tẹ́dọ̀ ọlọ́run kan mà èyí tẹ́nìkan nínú ẹ̀dọ́ ọlọ́run ọba ọ̀mà àti fi tó yàtọ̀ sí ìwọ́tọ̀ nǹkan pòókò àlìjánu tó ń tara rẹ̀ dànù ń pokọ àlìjánu ń tanra rẹ dànù kí làlìjánu lè ṣe gánà rí yàtọ̀ sí ntọ́lọ́wọ́n ọba bá fẹ́ sí àlìjánu ò tó láti mú dáadáa wá bọ̀ yàtọ̀ sí dáadáa tọ́lọ̀ ńkọ pé yóò sọ àlìjánu kan ò sí tó lè má burúkú òfin yàtọ̀ sáburú tọ́lọ̀ ńkọ pé kò ní sọ torí de eléyìí kásàfọ̀ máa jọ sin wa fọlọ́ ká jìnnà sí gbogbo ọ̀nà tí wọ́n máa gbà ṣẹbọ sọ́lọ̀ ó pàtàkì al-ikhlas ìsàfọ̀mẹ́sìn fún Allah èèyàn ò lè jẹ́ni tó ní al-ikhlas láì jẹ́ pé ń ṣàyẹ̀wò ọkàn rẹ̀ lóòrèkóòrè látìgbàdégbà nítorí pé àṣetán gbogbo ọ̀nà ló láti bá ìsìn ọlọ́run ọba lọ́wọ́ yóò fẹ́ ká pé tiẹ̀ náà ta ó burú bàjẹ́ bí tòun ti ṣe ta tó burú tó bàjẹ́ yóò fẹ́ ká pé ẹ̀sìn tó ń ṣe ò ṣe nítorí Allah ò ń ṣe nítorí nǹkan torí ẹ̀ yóò máa fi sí ọlọ́kàn pé má rẹ jẹ́ ẹ̀sìn tó ń ṣe ṣe nítorí àwọn ẹni tí ń rí ọ gbóhùn sókè káwọn ẹni tí ń gbọ́ kún lè bá a mọ̀ pé tẹ̀ yàtọ̀ ìwọ ń bàbá gbogbo orú nǹkan bá wọn àṣetán ni máa ṣe lọ́sọ̀ fáwọn èèyàn torí kó lè bá bà wọ́n lẹ́sìn jẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún sọ fún wa nínú súrọ́tù al-an'am àyà kejìléní ọgọ́jọ sí ẹ̀kẹtàléní ọgọ́jọ ọlọ́run ní kul inna salati wa nusuki. ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صفوة إلى النبي محمد صلى الله عليه وسلم ike sọláàtì tẹ̀mí ṣe o àti gbogbo tẹ̀lé tọ́lọ́run tí mò ń tẹ̀lé tọ́lọ́run ẹran tí mò ń pa láti fi jọ́sìn fọ́lọ́run ìṣẹ̀mí mi àti ikú mi gbogbo ẹ̀ tí olúwa tí ọlọ́ọ̀ni olúwa gbogbo àgbáńlá ayé la sharika lah ọlọ́run ọba yóò lórogún kan wa bidhalika umirt má sì wá orogún fọlọ́ ọlọ́run nìkan ni kọ́ ọ máa sìn òun gangan ni tọ́lọ́run fi pa mí láṣẹ wa ana awwalul muslimin èmi làkọ́kọ́ mùsùlùmí nínú ìjọ anabi muhammad sallallahu alayhi wa àkọ́kọ́ mùsùlùmí nínú ìjọ yìí ọ̀nà àlànàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a rí i pé nínú àyà yìí ọba ẹlẹ́dàá wa ó hàn wá ipe gbogbo nǹkan tí mùsùlùmí bá ń ṣe pátá porongodo ó gbọ́dọ̀ torí tọ́lọ̀ kò gbọ́dọ̀ ṣe nítorí bàbá kan nítorí ìyá kan nítorí ṣéwù kan nítorí èèyàn kan nítorí kan gbogbo ẹ̀ nítorí ni nítorí pé òun ló ní tó ń fẹ́ òun náà ló sì ní nǹkan tó fẹ́ lọ́dọ̀ kówó rẹ ó lè bá àwọn abantọ́ ń fẹ́ kó o lè bá àmájẹni tí ó ṣòfò bẹ nínú tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run a gbọ́dọ̀ rí pọ̀nse al-ikhlas fún allah. naam jazakumullahu khairan ni abi Allah subhanahu wa ta'ala kí ó bá a sọ àwọn olùmọ̀wá ní ẹ̀san olóore ní ayé ń bí àti ní al-qiyamah tí ó bá tún di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bákan náà ní dèédé àsìkò tí a wà yìí àwọn olùmọ̀wá wọn tó bá a gorí afẹ́fẹ́ láti bá a tẹ̀síwájú lórí ètò adabu duniya wa din asalaamualeykum wa rahmatulahi wa barakatu. ṣùgbọ́n